Bẹ́ẹ̀ni wọ́n fi ẹ̀yin méjèèjì ló ń ta ẹjọ́ lè ṣe. orí pàṣẹ yóò lò sí. Sori yóò ti kó fún ẹ náà jẹ náà jẹ náà bẹ tó ní wọn bá ṣe máa ń tẹ. Ah! Ẹ wò ni yóò gbé wà gbé wà dé kábíyèsí dé the kingdom dey dato kingdom sata abe lare the the the the deputy the vice president Chapman the vice president Chapman nàìjíríà nínú wa nìyẹn yes tí a bá ti rí wọn nílà yìí omi ìgbà ti rí national president Sọjí Àbábákẹ́ Sọjí Àbábákẹ́ àbá onílé epo Sọjí máa ṣe fíìmù débi epo òfin olóògbé lórí ẹ̀kọ́ òfin olóògbé ìwọ́n tó ṣe ń bẹ̀rẹ̀. Ṣáájí àwọn kúlẹ̀ òṣèré. Olùṣàánú àwọn fámìlì kan lórí ṣòro wọn la wá bí ìwọ́n bí táyì tìrì tì í. Tẹ́ ṣe ṣòkòtò bíi ọ̀wọ́délé ni. Omiṣòwò lọ́sùn. Very very generous people. But this one, they have no one about them.